إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ọba tó dá wa sí láti ìjẹjọ tí tó tún fi di òní ọlọ́run ọba ni ọpẹ́ yẹ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdẹ̀ra rẹ̀ tí ń ṣe fún wa ó dá wa ó ń kẹ́ wa ó ń ṣọ́ wa ó ń ṣètò báwo ni lílọ bíbọ̀ wa gbogbo jíjẹ mímu wa bá ti ń sùn bá ti ń jí pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú ètò rẹ̀ náà láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. ìdẹ̀rọ̀ ọlọ́mọ ọba yìí gbogbo ẹni tí ibà máa ń ronú nípa oore ọlọ́run yóò sì mọ̀ pé àwọn ìdẹ̀ra kan ní tí kò láfiwé pẹ̀lú tẹ̀lé kankan bó ti kó ma. ìkẹ́ ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ kí méjèèjì kọ́ máa bá òtítẹ́ ọlọ́run aṣáájú àwọn ẹni rí aṣáájú àwọn olùbẹ̀rù ọlọ́run olùpẹ̀kun gbogbo àwọn òtítẹ́ àti àwọn ànábì ọlọ́run aníṣẹ́ sí gbogbo àgbáńlá ayé láàrin àsìkò fẹ́ẹ́rẹ́fẹ́ tó kù sí àdìsí àmọ́ òfìdé dídé rẹ̀ ọwọ́ àjíṣẹ́ tọ́lọ̀ ń gbé dìde ní òjíṣẹ́ àlọ́jẹ́ àmì kan nínú àmì láti mọ̀ ẹgbẹ́ àdìsí àmọ́ ọlọ́run ọba súnmọ́ òjíṣẹ́ pé kó kákòyàwó ó sàlàyé gbogbo àwọn òfin ẹ̀sìn fún wa àwọn ìtawọ̀ ọmọ alérò pa bùkátà àti ètò ti pa tó bùkátà táwọn ọmọ pé a ní bùkátà sí gbogbo ẹ̀ pátá lọ sàlàyé fún wa ọlọ́run bá wa kẹ́ anábì náà dáadáa bá wa kẹ́ àwọn ará rẹ̀ tí wọ́n gbàgbọ́ tí wọ́n kú lórí bẹ́ẹ̀ àwọn sàhábà rẹ̀ táwọn náà fojú nẹ́ẹ̀sì ọlọ́dà kúbanikẹ́ wọn bákan náà gbogbo àwọn adébá orí ẹlórí wọn tẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa tó ń fi sílẹ̀ títí tó fi lọ́jọ́ àlùkìyámà kí ọlọ́run bá kọ́ bá wọn kí àwọn náà èyí àbí ọlọ́run bá tí ọlá rẹ̀ gbà jùlọ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tí ó dára pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ tí ó gbà jùlọ ó sì ní atẹnukọ̀ kan wá nínú àwọn olùtẹ̀lé náà ìlànà wọn pẹ̀lú dáadáa wọn wá tẹ̀wálẹ̀ tó ti pé yọ̀ọ̀kẹ́ tí ó sì yọ̀ ní òní ti di ọjọ́ al-ahad ẹlẹ́ẹ̀kejìlélógún nínú oṣù muharram ní fourteen forty one hijira nígbà muhammad sallallahu alayhi wa sallam ètò tó ṣe déédéé ọjọ́ kejìlélógún nínú oṣù september títí oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án nígbà tí ọdún tiwọn yẹn náà tó di ẹgbẹ̀rún ọdún méjì ó lé ọdún mọ́kàndínlógún ní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa olóńtẹ̀sẹ̀ tí a ń ṣe ní masiru nawali ní agbègbè asẹ́yìn nílùú ìsẹ́yìn ètò ti pé àmọ̀ sínú síra bulugul maram min adillatil ahkam bil imam al muhaddith ibn hajar al asqalani rahimahullahu ta'ala rahmatan wasi'a ibi tí a ti pé lónìí òun náà ni hadith ẹlẹ́ẹ̀kẹrìnlélógún ní kitabul jihad ó sì ṣe déédéé.

نصب نصب المنجنيق نصب على أهل القول أخرجه أبو داود في مراسل ورجاله القاضي وصله المقيدي بإسناد ضعيف عن علي رضي الله عنه هو على قدر مكحول مكحول هوني أبو عبد الله مكحول بن عبد الله الشامي كان من سبي كابر وكان مولى لمرات من قيس أنتج مكحول هناني أبو عبد الله مكحول أما عبد الله الشامي الشامي ó sì wà nínú àwọn tó ti pé wọ́n kó tí wọ́n rí mú ní kadir bákan náà ó sì tún jẹ́ ẹni tó wà lábẹ́ ìkápá obìnrin kan nínú òdìlé ẹ̀kọ́ yìí ọ̀kan ẹ̀ sanadi yan láì sọ̀hìn wọ̀húwa alimu alimu sham wàlámiyẹ́kùn absọ̀rọ̀ minhu bilfatiya fi zamani àfáyín àgbànájẹ́ wọ́n sì jẹ́ olùmọ̀ àgbà kan ní ìlú sham bákan náà ẹni tó ríran tó wọn tó ríran jù wọn lọ nínú ọ̀rọ̀ fatiwa lásìkò wọn ọ̀fẹ́ wọn jẹ wọ́n gbọ́ hadith láti ọ̀dọ̀ afáwa anas ọmọ malik àti wa fila àtọ̀tọ̀ yàtọ̀ sí wọn bákan náà wọ́yẹ́rù yá ni zuhuri alimami zuhuri wọ́n gba ẹgbàá wa látọ̀dọ̀ abáyé ọ̀gá ìròhò àtẹ̀tọ́ yàtọ̀ sí wọn wọ́n rọ̀bí àtọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà ni rọ̀bí àtọ̀rọ̀ yìí wọ́n àtọ̀ alukọ̀rọ̀sánì àti afẹ́wàkọ̀tọ̀ ara kọ̀rọ̀sánì máta sanata samanin aṣara wa mi'a màkìhóòlù yìí ọkọ̀ àkùdà ọkọ̀ láyé nígbà tí hijira nabi sallallahu alaihi wasallam tó di ọdún méjìdínní ọgọ́fà ọdún méjìdínní ọgọ́fà one eighteen nígbà tó hijira tó di one eighteen òun náà ní afa ikú àsìkò tí wọ́n pè yìí àti mọ̀ pé gbogbo ọtí jẹ́ ìjáde sọ̀hábà wọ́n ti láyé ọdún wo ni gbèdéke ọdún tí àtàdé tán láyé nàám ọdún tí gbogbo tàbí wọn tán láyé ọdún hijira wọn kò sílẹ̀ nígbà tí hijira di àádọ́fà ọdún kílánpẹ́lá àádọ́fà one ten hijira ní ìlú sọ́lá torí kò ti fi ọlọ́sọ́lá lọ́wọ́ àlejò àlejò sọ́lá nígbà tó di ọdún kẹwàá hijira tí ń bá mùsùlùmí sọ̀rọ̀ jọ́nà lọ onígbà tí ọba fi di orí ọgọ́rùn-ún ọdún kò ní sí ojú kankan ní gbogbo ojú ìlàyé mọ́. ẹ̀rì ma'lamun mimma alimi nubuwa àpẹẹrẹ ìjánadì rẹ̀. tòlófíẹ́ pé sẹ́nìkan bá dé ní wáyé ìlẹ̀wọ̀n hijira tọ́ba kílẹ̀mù pé kọ̀ǹpánì ànábì sọ̀sọ́lá lòun á sọ pé kọjọ́ torí pé àkọ́ọ̀dẹ́gbẹ̀lọ́dọ́ olódodo wọ́n ń tẹ̀lé hijira kò ní sojú sáré kankan lórí ayé wọn. ṣe nínú àwọn àmì tí ẹ̀ ti fi máa mọ̀ pé sàbí lágbájá kìí ṣe sàbí lọ́wọ́ tàbí ilé lọ wá tàbí pé gbà tó kílé mọ̀ fídíè rẹ̀ tó pé rẹ̀ tàbí tó bí ikú rẹ̀ tó sá tó lóun bẹ ní one eleven hijira rárá orí ètò onílẹ̀ jù oní àná pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tàbí tán ní one ten hijira nígbà Muhammad sallallahu alayhi wa sallam. ọwọ́ wa nínú hadith yìí pé ananabi sallallahu alayhi wa sallam dáradì òtítí ọlọ́ sallallahu alayhi wa sallam nasọba alimẹjani ọ̀hálà àhìlẹ́kọ́ọ̀nì anabi nàkànàkànà iná ọ̀nà kalẹ̀ fáwọn ará fọ́ọ̀nì alimẹjani ẹ̀kọ́ kìnnà ń pè bẹ́ẹ̀ kànàkànà tẹ́bẹ́ máa ti jẹ́ kànàkànà tẹ́ẹ̀ mọ́ ni tẹ́bẹ́ àmọ́ kànàkànà gan kí ń pè kànàkànà lẹ́ Yorùbá èwo ni.

bí àtọwọ́dá machine ló ṣe rí wọ́n ti ṣe àtẹ fún báyìí àtẹ wọ́n ti ṣe sí i àtẹ ìgbà iná dání wọ́n bá ti gbé wọ́n bá ti sọ náà sórí àtẹ báyìí wọ́n fa kíní bíi nítorí jẹ́ mọ́ bíi igi kan tí wọ́n ti so mọ́ tí wọ́n bá ti fa kára báyìí òun gbé báyìí yọ iná yẹn síbi táwọn ọ̀tá wà ní. tó màjá ní ipò tí wọ́n ló ń bá yẹn nìyẹn fún òun wọ́n gbé sórí nǹkan ọ̀gbìn àwọn àwọn arákùnrin ọ̀wọ́ àti ẹṣin yọ̀wọ́ lọ síbi wọ́n bá ti fẹ́ lò bọ́ǹbù gba ẹni yẹn bọ́ǹbù tí wọ́n ló ń gba ẹni yẹn. wọ́n ní ìtẹ́ lọ́nà kànàkànà iná ọ̀nà kalẹ̀ àwọn ará pọ́ọ̀lì. akhrajahu Abu Daoud, Dawud fil marasil inú alẹ́ marasil wa Abu Daoud wọn lọ́wọ́ àná rẹ̀ wọ́n sọ pé ìjà ló tó fi kọ́ àwọn tó ń gba hadithi náà wà ọkàn balẹ̀ sí wọn. àlẹ́ ọ̀kọ́ ìlú wọ́n sọ pé hadithi yìí kì í ṣe mursalu rárá wọ́n ní mọ̀ọ́sọ́lù ni pé wọ́n wọ̀ sálàmù wọ́n sọ pé hadithi yẹn kò sí nǹkan kan tó dín bẹ́ẹ̀ tó fi dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn bí isnadin wàáyé fi pẹ̀lú tàbí títọ́ lẹ ọ̀lẹ́ gan látọ̀dọ̀ Ali radiyallahu anhu bẹ́ẹ̀ náà ni mọ́mú kiri níbi ìtúngbẹ́jáde láti ọ̀dọ̀ táwọ̀ rọ̀wí ni a makihol òun gba látọ̀dọ̀ makihol wọlé ní ẹgbẹ́ makihola ṣùgbọ́n kọ̀dá fún makihol bẹ́ẹ̀ wàkánná ní kúsìnì alimọ́bọ̀. hadithi yẹn ọyọ kó tó wá nípasẹ̀ makihol ṣùgbọ́n nù hadithi wọn ò dákọ̀ makihol nínú rẹ̀ àtúnhẹ́ẹ̀lì wọ́n sọ báyìí pé zakaro arọ́mi bilmanjaniqi alwaqidi kama zakaro matisol. wọ́n sọ jíju manjani kan kànàkànà yẹn wọ́n dé ju alwaqidi sọ gẹ́gẹ́ bí zakaro matisol ó sì dárúkọ rẹ̀. وذكر أن الذي أشار به سلمان الفارسي وسندار كوكين تومو يتوكا بي وفكو لمن جاني كوني كوني أبا سلمان الفارسي رضي الله تعالى عنه وأرضاه وروى ابن أبي شيبة ابن أبي شيبة هنا تقوى من حديث عبد الله يوم السنان ومن حديث عبد الرحمن بن عوف من حديث عبد الرحمن بن عوف أنه صلى الله عليه وسلم حاصرهم 25 ليلة wọ́n ní alẹ́ sọ́lá ń tẹ́lẹ̀ mọ́ wọn ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní alẹ́ sọ́lá ń tẹ́kí ni o olórí tẹ́lẹ̀ mọ́ wọn. tọ́ wọ̀lámù yẹn kúrò àṣìyá àmì gàlè ṣùgbọ́n àwọn nǹkan tó tún jẹ́ àwọn nǹkan míì nínú rẹ̀ ọ̀dárúkọ rẹ̀ ọ̀dárúkọ àwọn ilé ìbáyìí وفي صحيحين من حديث ابن عمر رضي الله عنهما أعطى أهل الطائف شهرا وصلى عليه السلام أسلم على طائف يودي كان وفي مسلم نمي يقعد مسلم من حديث أفاوى أنس أن المدة كانت أربعين ليلة ومن واقع في كتب السلم وين وقد يوجو وكان الحديث حديث وفي الحديث دليل أنه يجوز قتل الكفار إبن حديث فيها للوجن يبقى يلقى كفار إذا تحصنوا nígbà tí wọ́n bá rọgbà kára wọn wọ́n ti rọgbà kára wọn tọwọ́ mùsùlùmí ò ní wà ní àwọn tó wọn fìdí èèyàn lè bá wọn jà pẹ̀lú alimẹ́njani pẹ̀lú àwọn kànàkànà ètò ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kànàkànà yẹn ó sì tún máa ní í ṣe pẹ̀lú náà. wọ́n kọ́ sọ àárín ní gbẹ́rùhó nínú ìmọ̀dá àfihàn náà pé àwọn tó bá tún yàtọ̀ sílé náà àtúnlẹ̀ gbé sórí òṣùwọ̀n ilé láti wọ̀n wọ́n wò ní gbogbo àwọn nǹkan bá dé pé ó tọ́ tó yẹ téèyàn lè ṣe kíni o téèyàn lè fi dáàbò bóra rẹ̀ ìtọ́jú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so àdìsí yìí ẹ̀kọ́ tá a rí kọ́ mbẹ́ òun náà ní pé ká pé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá wọ́n bá lọ ra gbà sí nìkan bí ràgbà tí wọ́n ràgbà yìí ọ̀wá rọrùn fún wa láti pé ká rí ọ̀dọ̀ wọn dé àrọ́dọ̀ wọn dé láwọn ọ̀tá níbi tí wọ́n ràgbà sí a sì fẹ́ bá wọn jà ò níbẹ̀ lílo kànàkànà lè ṣe kí ni o odi nǹkan tó tó tọ́ nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà gẹ́gẹ́ bí hadith yẹn gẹ́gẹ́ bí ìgbé wa ètò ti pé ètò ọkọ ilé tó wà sọ́la rẹ̀ wọ́n sọ pé wọ́n bí ìsinadé wà á yìí fẹ̀ náà. وعن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم دخل مكه وعلى راسه قنطه فلما نزعه جاءه رجل فقال ان غضب متعلق بافعال ساحره فقال اقتلوه متفق عليه قال كذا انس رضي الله تعالى عنه هذا جاء النبي صلى الله عليه وسلم دخل مكة النبي وهي مكة وعلى رأسه المغفر كوتو كوتو بلوري النبي صلى الله عليه وسلم kótó onírin tí wọ́n dé tí wọ́n fi dáàbò bo tí wọ́n bá sáyàn ní nǹkan lórí òfin máa rán yàn eré okòrin ni akálàsì tí ọba ti fóòmù lábẹ́rẹ́ tàbá sọ orílẹ̀ fọ́yàn náà jẹ́ o ṣùgbọ́n orí òní orí òní bẹ́ òní sìn kàkà tí ó ṣe yàn lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ bómi tí wọ́n ṣe irin yẹn sọ́yẹ́ pé irin ìdajì orí báyìí ó lè jẹ́ bí àwọn awọ ni ó wà ní ẹgbẹ̀gbẹ́ yìí níbo mi ò lè jẹ pé odidi rin ẹni ó sì kí ni o ni wọn wà níbẹ̀ wá sí gbogbo ẹgbẹgbẹ torí àti fi kọjá ìdáàbòbò fẹ tí wọn bá fẹ́ jà fún. bilgọ́ìnì alimọ̀ọ́jámà fàfà òun pẹ̀lú gọ́ìnì tó lọ́mọ lórí lẹ́yìn náà ti fà nínú alimọ̀ọ́mù alimẹ́kọ̀ọ́ ọ̀dà gẹ́gẹ́ bí mímbà. bákan náà ọba ha ọkà kìtàbà mú àwọn òṣùwọ̀n rẹ̀ wá ní. wọ́n jẹ́ zọ́dọ̀ mìíràn jẹ́rẹ̀ yóò lè bá tó tàkàlì kọ̀làǹsùwà. òun náà ni èèkàn tó jẹmọ́ bí irin tó ní ipọn díẹ̀ ètò ti pé wọn a máa dé sí abẹ́ ìfìlà wọ́n dé sábẹ́ fìlà. àwọn kọ́lìkọ́ yẹn yàtàkọ́nà biha al-musallah tàbí ká sọ pé kótó kan náà ni sẹ́ni tí ó dira ogun ẹni tó dira ogun tó ṣe kí ni o yóò di bàtà ní sọsẹlẹm ọlámà nàzà àlùmẹ́fà nígbà tó sí nígbàfàrò kó lójú yìí ó ṣe ṣe wọn lè má dà wọn gbà tó dé ìgbà tó sí já àbúrò ọdọlọ arákùnrin kan wá bá ní ọsùn sọlá wàkọ́ àlàlà bá sọ pé ibn Khatal ìlànà ọsùn sọlá ọmọ Khatal ìfàtí ìfọ́ alùmọ̀rìjẹ́mà ìfàtí ìfọ́ alùmọ̀mọ́là kọ́ tó lọ́mọ lórí àti tọ́ ọtí ọlọmọ lórí méjèèjì gba fatiha ọlọ́lákùnrin mọ̀tà ẹ̀ṣẹ̀kùn bíi asáré dàgbà ó ti lọ dì mọ́ àwọn gàgà kàába sọtí bẹ́ẹ̀ lára kàába ọlọ́dì mọ́. dídì mọ́ tó dì mọ́ ó dì mọ́ lẹ́sí ńsọ ẹgbẹ́ tọ̀ gẹ́gẹ́ bó ti ẹgbẹ́ ńsọ bá wọlé yìí máa ń dàpọ̀ làwù káànà àmìnà ẹ máa wọ bíbáyìí ẹni ìfọkànbalẹ̀ lọ́jẹ́ tọmọ ti má sáàmù káàbà gbogbo tí mo ti ẹ má fi mí o gbogbo tí mo ti ẹ má fi mímí ẹ má jẹ níyà o ẹ dákun ẹ dárí ti mi ẹ fi mí kalẹ̀ o ọlọ́dì ọmọ bẹ́ẹ̀ wàkọ́ alákótóló ìtọ́fọ́kùn àlè alẹ́ tó sọ́lọ́ sọ pé ẹ pa àdéhùn ẹ wà nù ọ̀rẹ́ àti mùsùlùmí. fíhìdá nínú àlá ìnáwó sọ́lọ́lá àti sọ́lọ́ ń dákọ̀lá màkítà wẹ́rọ mùsùlùmí anabi wọ mọ́kà wọn bẹ nù rẹ̀ bá níbi wọ mọ́kà láìsí gbogbo ìṣòro ní ọmọ ìfàtìlì ní ọjọ́ tí wọ́n ti ìlú mọ́kà lẹ́yìn náà wọ́n dákọ̀lá kọ́kọ́ ti rà torí pàdánù wọ bẹ̀lẹ̀ ń tọ́fẹ́ jagun ni wọ́láàkì yàtọ̀sọ̀bìhì dálíkà ọ̀ yàtọ̀sọ̀bìhì dálíkà fà ìnáwó muharramu likitali fiha kama kọ́lá sallallahu alayhi wa anẹ́bí nìkan lọ́lọ́run dá sàlẹ́sà fún lásìkò yìí anẹ́bí nìkan tó so lọ́lọ́run dá sàlẹ́sà fún torí pé ó jẹ́ ìwọ̀ ní ọ̀jàgùn láyé gẹ́gẹ́ bí anẹ́bí sallallahu alaihi wasallam sọ pé wa innama hallat li sa'atan min nahar kí n jagun bí ọlọ́mọ máa sọ díẹ̀ tó fún mi ní àsìkò kan nínú ọ̀sán ni alhadith. وهو متفق عليه وأما أمره صلى الله عليه وسلم بقتل ابن الخطل ابن خطل بعد صلاة فاتح بكم ابن خطل وهو أحد جماعة تسعة وهو أحد جماعة تسعة تسعة أمر النبي صلى الله عليه وسلم بقتلهم إنه أمر يكملنا سنبي فاتح بكم فاهمني wọlé ọkà alilakó bi asáré káàbà kódà kó wọn lọ so má gàgà káàbà وأسلم منهم ستة أمفا ما قد سلم لنوا وقتل ثلاثة ما سوف أمتا منهم من أمتا توقع هنا ابن خطل من ولوا وكان ابن خطل قد أسلم فبعثه النبي صلى الله عليه وسلم مصدقا وبعث معه رجلا من الأنصار ابن خطل أسأل سوسة ونبي أجمعني أكا أبالهم بإسلام أنا بقعد جدي wọ́n lọ gba zaka wa ó sì gbé arákùnrin kan tẹ̀lé nínú àwọn ọmọ Madina ọ̀ká ni wọ́n ahu mọ́wọ́lá yàtọ̀ mọ́wọ́ mùsùlùmá ó sì kó fi ọmọ ọ̀dọ́ kan tì í ṣe ń ṣe bọ̀yé sí tọ́jọ́ mùsùlùmí wọn ẹsẹ lamangila lọba sọ̀kalẹ̀ sáyé kan wà á máa màwùláhu ayélujáfàláhu tẹ̀sán lọba pa ọmọdé aláṣẹ pé kọ́ bóun pẹ́ran kan wọ́yẹ sinna aláhu tó àrùn àkó fi tó jẹ fóun fàánà àmàfàṣẹ ìkọ́bọ̀ wọ̀làmí ẹ̀ sinna aláhu ṣe ìhà lọba sùn nígbà tí èyí ó lérò pé ni ọmọ yóò ti ṣe gba àwọn kan yìí ọmọ yóò ti ṣe kankan wàá dá àlẹ́ ìdìbò àkọ́tàlà ó sì mú ọmọ yóò bá pa á torí pé ọmọ ọ̀dáná oúnjẹ bàbá ti sábà lòdì pa. sọmọ sẹtẹ mùsírìkàn bàbá tó padà ọba yí padà tó tàlẹ̀ bẹ̀rọ̀ kó ń pààyàn lásán kọ́ wọn tún tẹ ẹlẹ́bọ̀ padà wọn tún di kẹfẹ́ yí padà fúnra ara rẹ̀. lẹ́yìn ìgbà tó ti gbà sílámù wọn wá pààyàn. ìgbà tó pààyàn tán lọ́ba tó délé bọ̀ padà wọ̀ká ní tìláwù fi tiẹ̀ tẹ́ àná ó ní àwọn ọmọbìnrin méjì kan tó ga níyà nìyí náà méjèèjì máa ń ṣe kíni wọ́n máa ń kọrin fún un ọwọ́ apá wọn láṣẹ bí ìyá ìnàbí sallallahu alaihi wasallam pé kí wọ́n máa bú ànàbí sallallahu alaihi wasallam fàámọ́ ọ̀rọ̀ bí pàtìlì yìí máa máa àgọ́ ànàbí náà méjèèjì kan pa wọn pẹ̀lú ẹ̀. wa qutilat ihdahuma wọ́n pa kan náà méjèèjì wastumina lil-ukhra fa amanaha wọ́n wá tọrọ pé kí wọ́n yọ̀ǹda kejì kejì sásábẹ pé ẹ̀dá fún ẹgbàá mi òun ò ní tẹsẹ tèmi mọ́ ẹ jẹ́ kí wọ́n jẹ ní fọkànbalẹ̀ lọ́dọ̀ yìí dákun ẹ mọ̀ jẹ́ pa mí bàbí rẹ ẹsẹ tiẹ̀ tó sẹ nìyẹn tó ọlọ́pàá odidi mùsùlùmí nítorí oúnjẹ ó tún wá yí padà lọ́hùn nìkẹ́ lórí. قال الخطابي قتله صلى الله عليه وسلم بحق ما جناه في الإسلام in tó ṣe kó tó bí kèfèrí là Nábì torí ẹ̀ ṣe kí ni o lòtòrí ẹ̀ pa ó pa yẹn nígbà tó jẹ́ mùsùlùmí a sì mọ̀ pé ọlọ́run ẹ̀ mùsùlùmí tó bá pa yẹn ní abudan tọ́mọ ọmọ kojú lé fààyè kìí ṣe kọ́tọ̀ kìí ṣe ṣíbù kọ́tọ̀ kìí ṣe ṣíbù àdùn ọmọ ọmọ kojú lé fààyè sẹ́ni títí fi rinlẹ̀ tí o sáwìjáde kankan fún yókùtà wọ́n palu ẹni bẹ́ẹ̀. فدل على أن الحرم لا يعصم من إقامة واجب ولا يؤخره àwọn àkọsílẹ̀ ọwọ́ atọ́ka yìí pé haram yẹn gbàgede ilé olówó ni haram yẹn kò lè sọ ẹni tó ṣe wípé kò lè sọ ní kó níbi ká lo òfin ẹ̀sìn ọlọ́run tó bá jẹ́ ọ̀ràn yẹn láti gbé ọ̀ràn yẹn lọ́dún kò lè là yẹn kó bẹ̀ kò sì lè lọ lára kó lásìkò rẹ̀ àsìkò tẹ́ kó lo ìlànà yẹn òfin yẹn kò lè lọ lára kó bẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀tọ́ bí ti parí síbẹ̀ ọkọ̀ ìyàpá wa bẹ lọ́dọ̀ àwọn èèyàn nípa eléyìí bàbá abamálékún ọ̀ṣàfihàn ìlà ànáwó lùtọ́ọ̀fà ìṣòlóòd wọ́lùtìkọ́ lèkúlè makáni wọ́zàmán lórí mọ́mìlì adélàtì wọlé hàbìlì ọ̀dẹ́ ìfọ̀. wọ́n ní ìmáàmù malik àti ìmáàmù sàfihàn bọ́lọ̀ bá wà fẹ́ àwọn méjèèjì. wọ́n ní pẹ̀lú eléyìí gbogbo àlá àti ìgbẹ̀sán wọ́n máa pé wọ́n máa lò ní gbogbo ààyè àti ní gbogbo ìgbà nítorí gbogbo ẹ̀rí tó wá lórí bẹ́ẹ̀ àti nítorí ìtàn tá a sọ yìí. àwọn àdùnkò iná ọ̀sẹ̀lẹ̀ pàṣẹ kọ́là ibi táwọn lọ ni pé gẹ́gẹ́ bí kọ́ọ̀lù alihadariya àwọn lọ ìlà annahu láyé sọ̀rọ̀ bá fi ha hajjọ́n lè kọ́ọ̀lù yìí sàn wọ́n máa ń dàkọ́lá o gánà àmìnà àwọn ní tọ́wá ti wà láàyè yẹn ànílò àní bí ẹ̀sán tẹ̀rẹ̀ yẹn fún ma nítorí gbólóhùn ọlọ́run tọ́lọ́ sọ pé ní yóò tọ́ba wọ bẹ́ẹ̀ o ti jẹ́ ní ìfọkànbalẹ̀ alẹ́ mi wà náà yà náà ti sẹ́lẹ̀ ọ̀lẹ́kọ́lì ní sọlọ́lá àti àti gbólóhùn ní kẹ́lọ́ ti sẹ́lẹ̀ wọ́n wá wá ẹ̀rí wọ́n fèsì lórí táwọn ẹni àkọ́kọ́ yẹn tí wọ́n fi sí ẹ̀rí ìyáàna mo lé àpò fún malé àdéhùn àti ìsàmán wàlùmọ̀tà ẹ̀rí ti sọ pé ká gba ẹ̀san láti pé àwọn àlá ọlọ́run ọba wọn ní kọ̀ dárúkọ gbogbo ìgbà gbogbo àsìkò àti gbogbo àyè balẹ̀híyá mùsùlùmọ́tò mọ̀kọ́ yẹ́dà tó ń lè máa zàkàrì náà ní ẹ̀ṣẹ̀ yìí àmọ́ pé mọ́tòlá kọ́ọ̀tù ni ó tó ọ̀rọ̀ sílẹ̀ tẹ ṣùgbọ́n gba dídé pẹ̀lú dáadáa wọnú àdéhùn bọ̀wọ́ ọ̀dà àfẹ́rù ọ̀rọ̀ tó ti wá bẹ́ẹ̀ yẹn wà iná wo fi yóò mi fàtì báàdà ṣẹlẹ̀ ní yẹtẹ̀ sọ̀dọ̀ ní ọjọ́ fàtì fọmọ́ta lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣòfin àwọn àlá ọba ìlẹ́gbẹ́ ọlá òní wàá máa kọ́tẹ́lù fún mi pé wàá máa kọ́tọ́lù tiẹ̀ wọ́n máa dúkìrọ̀ máa hó àtàwọn فإنه كان في الساعة في الساعة التي أحلت فيها مكة لرسول الله صلى الله عليه وسلم ọjẹ nǹkan tó ti kọ́kọ́ sásìkò tí wọ́n ti lẹ́tọ̀ fánisọ́nà láti bá wọn láti bá wọn kékeré jà wákàtí àsìkò tí wọ́n ti lẹ́tọ̀ fánisọ́nà nínú ọ̀sán lásìkò yẹn láti bá wọn kékeré jà lásán yẹn òun náà lànà ti pàtẹ kì í ti pé gbogbo ìgbà nínú wákàtí àníṣọ́nà ti kíni o lọ́pàá tẹ̀lé rẹ̀. والتمرد من صريحة يوم الفتح إلى العصر لا ترى جوات موجي وجو فتح يسيط في دي عصري ونزل الكوين لا ترى تدو في دي عصر وقد قتل ابن خطل وقت الضحى وقت الضحى وقع ابن خطل نصف الضحى بين زمزم والمقام لا نجد في زمزم وقت مقام ابراهيم بين وزن كينيو ونيام بعدين وهذا الكلام في من ارتكب حجا في غير الحرم ثم التجأ إليه ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọ́n dá lórí ẹni tó ti pé ọlọ́ dá ẹsẹ̀ níta ọwọ́ àtàwádìí ọwọ́ àtàdì káàbà ọ̀dà níta ọ̀fẹ́ a kàkà kẹ́rí mi mú máa so mọ́ nǹkan mi kàkà rí mi mú kẹ́ pa mí ìmí náà lọ́nà ẹ̀kọ́ tí màá gbà ọba so mọ́ ọba sáwá sí káàbà lábẹ́rẹ́ wọn nílò wọn òun náà ní ìdájọ́ yìí ló ń ṣẹlẹ̀ lé lórí. wàá ma ìdá dákẹ́bà ìdánù fi àwọn máa yóò níbi ìhàdì. ṣùgbọ́n sẹ́nìkan tọ́ba lọ tọ́ba sí ẹ̀ṣẹ̀ kan nínú haram ní tọ́jẹ́ kó ti ní ìdíyàjẹ tó jẹ́ àná ọlọ́run tó ti ní ìdíyàjẹ tó ti nínú lọ́wọ́ sí nínú haram. wàá sálá pàlùkọ̀ ìlú nàbí ànáhó láyé fọ́ọ̀mù fi hajjun tọ àwọn tí wọ́n sọ pé wọn ò ní tètè àjẹkùn níbẹ̀ wọ́n wá yapa ọ̀gá àbábá mi hadawiya àwọn apákan hadawiya ìwé táwọn lọ pé anáwó yóò kúrọ̀ jù mí ìṣàrọ̀ wọ́n lè jáde wọ́n mú jáde fóònù haram náà tọ́ba lè jáde nù haram wọ́n láyé fọ́ọ̀mù àlẹ́ ìhàjò wọ́n wọ́n fi wọn ò ní tètè àjẹkùn tọ́ba ti wà bẹ́ẹ̀ wọ́n fún lẹ̀ máa gbogbo ọ̀nà tí wọ́n gbà tí kí wọ́n sá ti bọ́ ta wọ́n tó koko mọ́ wọ́n sì tún lẹ̀ wọ́n tó ti bọ́ ta ó lé ẹsẹ̀ rẹ̀ ní tó lẹ̀ wọ́n bọ́ ta báyìí wọ́n hàn ní ọwọ́ tí ọ kọ̀tán ó wọ ọ̀daràn níbi tí ó jẹ́ àyè tí wọ́n ti ní àbọ̀ táwọn àbọ̀ wà káṣí màtí ti ní tẹ̀lé tọ́lọ́. فذهب tọ́ àti láwọn hadaríyà táwọn lọ nìyẹn wọ́n kọ́ lápá ibùdó àgbáńtẹ́ ibùdó àgbáńtẹ́ rọ́bì ọlọ́ọ̀tà rẹ̀ nínú àwọn yàgbá bàbá la sọ pé mọ̀nsára kọ ọkọ̀ dára fi ṣàrọ̀ ẹni tó bá ti nǹkan gbé tàbó tiẹ̀ pa àyàn tàbó pa nǹkan pa àyàn nínú ṣàrọ̀ òkè máa lé ibi fi ṣàrọ̀ hadu rẹ̀ ṣàrọ̀ mọ̀ ó ti dé. رواه أحمد أحمد قال لقد طاووس لقد ابن عباس رضي الله عنهما وذاك لأكرم الأكرم هنا أتصى لقد ابن عباس أيضا رضي الله تعالى عنهما ومن أحدث حدثا في الحرم ẹn tó bá قال tẹ́lẹ̀ kálẹ̀ nínú nínú haram tó ti حرم tó عليه jáì nínú في òkè máa máa àdàkà fi ìhìn ìṣe yìí nítorí nínú tọ́jà dáadáa rẹ̀ yẹn wọ́n ti di àjẹrẹ̀ wàlláhu ta'ala yẹ kóòlù ọlọ́mọdé ọlọ́rẹ̀ kàbí lọ́sọ̀ pé wọlé àtúkọ́ ti yọ ọ́ عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فقتلوهم وذلك جزاء وذلك جزاء كافرين ọ̀dọ́ káfírí tọ́ ọlọ́run ọba ìlẹ̀jọ́lá ni wọ́n látò kọ́tìlẹ̀ ohun ìdá ìmọ̀sílẹ̀ haram ẹ má bá wọn jà má pa wọn ẹ má bá wọn jà nínú mọ́sálásí ọlọ́run tó jẹ́ mọ́sálásí ilé ọ̀wọ̀ àtìkà yóò kọ́tìlẹ̀ kò fi títí tí wọ́n fi máa bá yín jà ń bẹ̀ tí wọ́n bá ń bá yín jà tó ń pa yín bẹ̀ tọ́ wà á yín kọ́tẹ́lẹ̀ ogun tí wọ́n bá ń bá yín jà ń bẹ̀ tọ́ kọ́kọ́tọ̀lẹ̀ ogun rẹ̀ bá wọn jẹ ìjọba ti bẹ́ẹ̀ ọlọ́run lẹ́nu àwọn kejì lẹ́nu one nine one sọ̀rọ̀ tó àgbàkọ́. ودل كلام ابن عباس رضي الله عنهما أنه يقال ọ̀rọ̀ ibi náà bá fi ọwọ́ àtọ́kà lórí pé wọ́n tẹ̀lé àjẹkùn bẹ́ẹ̀. وفرقوا بينه وبين المرتدي إليه wọ́n á fi àtọ̀tà àárín ẹni tó dé tẹ̀ ń bẹ́ àtẹni tó ti kó gbọ́nà wá bẹ́ẹ̀ ẹni tó dé tẹ̀ ń bẹ́ àti eléyìí lọ́dá ti gan wá gbé ọ̀nà wá sí àwọn wọ́n bí àtọ̀tọ̀ àmì wọn pé bí anàlì já ni ẹni tó dẹ́ṣẹ̀ fi hì níbẹ̀ lù ẹ̀ ha dẹ́ka ha ti kún lè sọ̀rọ̀ màtì ọ̀wọ̀ tó lọ fi tára yẹyẹ tó e, fi fàyà nǹkan pè ní alimásírì haram wàlí haram wàlí màkì lábẹ́rẹ́ aliharam ààyè ọ̀wọ̀ ààyè ni. alimasiru haram ilé ọlọ́run ọba tó jẹ́ pé ìwọ ni kéèyàn ti tọ́lọ́run fẹ́ńdẹ́ ògóńgóri rẹ̀ ni kéèyàn múrogún pẹ̀lú ọlọ́run àti gbogbo wọn dára àwọn ọmọ lọ jẹ́ ń bẹ́ kéèyàn sí. ìta wa kọ́ jẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn kọ́ bẹ́ẹ̀. irú ẹni yìí a ti mọ̀ pé òun pa wọlé mọlẹkẹdẹ ẹtọhún dáná tọgbọnà wà bẹ mọ̀ágbémọ̀lá ha òun gbé òfin ilé yẹn ni abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó tó wú àbàjẹ́ láàrin òun lòun tábùkù báyìí yẹn ọ́ tábùkù báyìí yẹn ni ṣùgbọ́n ẹni tí òun gbọ́nà wá bẹ́ẹ̀ ó bu ọlá ó bu àpọ́nlé àyẹ̀sípá yẹn ni pé a ah, àyè ti pé máa ń dà fọ́lá wò ó kàn án tẹ́lẹ̀ báyìí ha a lè fi méjèèjì ṣe kí ni o ọ̀yà àtọ̀tọ̀ síra ẹni tó sábùkù bá kan ọ̀yà àtọ̀ gidigidi tẹ̀lé òkùnkùn ọ̀la nǹkan. wọ̀lẹ̀ anáwó lọ́wọ́lọ́m yóò kí mi lè ha tó alẹ́ àmàlù dáná bíi mi àmì ní làwọn ọmọ ìfàsálù fi ń ṣàwọn. torí pé tí wọ́n bá gbé ìdíyà fẹ́ni tó dára níbẹ̀ nínú àwọn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó dára bẹ́ẹ̀ tí wọ́n bá gbé di àjẹkù káwọn yẹn rí ìbàjẹ́ ó ti gbogbo yóò sì lọ tóbi ní àwọn ní haram. wàá dà yín la anaman arọ́dà fasada kọ́sọ́dà yín la haram. yóò sì máa tó wá tó fà pé gbogbo ẹni yóò tó bá fẹ́ sí ìbàjẹ́ ó máa gbọdọ̀ àti lọ sí haram. lìyẹ̀sùn náà wò kó lè lọ wà bẹ́ẹ̀ àwọn lè sìkì náà kó lè gbà láyè kí bọ́kànbalẹ̀ lè tẹ̀lé sí. bọ̀bọ̀ àlẹ́ fi yìí máa tàtàkọ̀ ọ̀bọ̀ ọ̀bọ̀ ṣàwọ́tà ò tí a tún ara rẹ̀ sí pèpè ọlọ́sì yọba lọ sí ibẹ̀. tí wọn bá tẹ̀lé àjẹ pé káà orí lágbájá tó dá owó dán tán wọn ní egun bá dá owó yóò dé èèyàn èmi kọ́ ní ọkàn gbogbo ayé sẹ́ńtà gbogbo ayé ni mẹ́ka ìyẹn wọn ti tèdí àjẹmọ́ lágbájá ń bọ̀ ọ̀daràn bẹ́ẹ̀ ọlọ́run wọn ti rí òṣèlú sí ká ọgbà ẹ̀tọ́ ẹ̀ ẹ̀ẹ́n sẹ̀wọ̀n pé àwọn èèyàn ò rí kí ló dé ọlọ́run àbáyé lọ́dá sọ̀rọ̀ òun náà tún bá wọn dánwó ẹ̀wọ̀ ẹ̀yìn ọlọ́run ló ti jẹ́ kó wò sí òun dúpẹ́ o tí wọn bá ti fi àjẹ òun náà nì àìwọ́n ti fi àjẹ nìyẹn wàá mọ̀ mi rẹ́ ìlú kọ́tù ṣùgbọ́n ìdíyàjẹ dé tí ò ní ṣe pẹ̀lú pípáàyàn tí máa dúró nana nítọ́sẹ̀lẹ̀ kò mú ẹ̀mí lọ nínú ìṣẹ̀tọ̀ nínú gbígbẹ̀ tán bàbá èyí ṣe láàfin náà yìí bọ̀ ìyapa tó ń bẹ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. ìkápẹ́ nítọ́sẹ̀lẹ̀ ìdí ọ̀la ẹ̀mí lọ wọn á fẹ́ ṣe ìgbẹ̀sán ìyapa bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí o. وذهب أحمد في رواية إمام أحمد الله نبي بواكا أنه يطوفى من ذي أجمع لأن الأدلة إنما وردت في من سفك الدم ẹ̀rí tó tọ́ ọwọ́ apá ẹni tó ti fún ọ̀tá ẹ̀jẹ̀ sílẹ̀ nígbà tọ́tẹ̀ ẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n iná máa yẹn sọ́ọ́rì fún ilẹ̀ lọ́sọ̀tì tọ́ ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ yẹn wá padà lọ síbi kíni o ọlọ́síbi pípa. ولا يلزم من تحريمه في الحرم تحريم ما دونه kọ̀wá padàdàn nípa jíjẹ́ wọ rẹ̀ káwá sọ pé ó ti wá jẹ́ wọ̀ nínú haram láti ṣe kí ni o láti gbẹ̀sán tó kéré sí pípa ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ mọ́tàlínà ààbọ̀ ọ̀wọ̀ ẹ̀mí ó tóbi wọ́n lè ti hàn fúnbi lọ́kọ́sílẹ̀ àṣàdù ìwà afagàgà ọ̀wọ̀ ẹ̀mí ya pẹ̀lú pípa àyàn ó tún wá tóbi jù àríwá yìí ní ìsìn kéèyàn pààyàn ẹ̀mí tóbi púpọ̀ ó sì ní ọ̀wọ̀ nínú kéèyàn ta àbùkù bá ẹ̀mí tó tóbi kí wọ́n á ti dẹ́fẹ́ mi òkè tí wọ́n á ti mú jẹ́rọ́dù kéèyàn tó ta àbùkù bẹ́ẹ̀ mi lásán kó tó wá lọ síbi kéèyàn pa yẹn tó ló tó wá tóbi jù ní. nígbà míì sì ní a rí pé fìtínà ọlọ́tún ló yẹ kó tóbi jù gbígbà lọ. ọlọ́run tó sọ kó tóbi ọlọ́run sì ló lè gbogbo wàlfitnatu akbaru min alqatl wàlfitnatu ashaddu min alqatl. ولأن الحج فيها فيما دون النفس àti pé ìdí àjẹ tí ò tó tẹ̀mí jà ọmọdéọ tàdí ìfẹ́yìí di abidago fọlámiyọ́nà àmínú. ọlọ nílìlọ kí olówó ẹrú bí kò bá ẹrú rẹ̀ wí tí wọ́n sì ní bọ̀. wàánìwó riwaya tó fi ajami alìsìfà lọ́dọ̀ ìmáàmù ahmadu yẹn náà ẹgbẹ́ àmì tó wá lọ́dọ̀ wọn náà wọ́n sọ pé wọn ò ní gbẹ̀sán níbẹ̀ ìṣe ń fún nǹkan kankan amẹ́lábí ọ̀rọ̀mọ́mìlẹ̀ adìlá láti fi gbogbo àwọn ẹ̀rí gbogbogbò ẹ̀ tẹ̀sí wọlé ayáfa anàlẹ́ ọkùnrin ahọ́n ẹ̀yẹ́sọ sọ́ha ànàtàfẹ́ dáma láàyè sọ́rọ̀fẹ́ ilá ilá ìfọ́t ìdájọ́ yẹn kọ̀ pamọ́ wípé yóò tẹ̀lé lọ síbi ìtọ́jẹ́ ẹ̀sà nínú àwọn ìdájọ́ tí ò ní jẹ́ ti gbogbogbò lásán láì tètè fi ó lálàáfíà yípe títa ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ láyé sọ̀rọ̀ ilẹ̀ ilẹ̀ kọ̀t kò sí tí ọ̀fẹ́ gbé ni lọ bí kò sì bí ikú ni. lápẹ̀rẹ̀ ní tiẹ̀ nìkan sáyà sáyà ní àdá ìjọba bẹ̀rẹ̀ sí ní jáde tẹ́jẹ̀ bá pọ̀ jù ó lè lídìí sí kíni o lè lídìí sí ikú torí pé níta ẹ̀jẹ̀ sílẹ̀ kò ní tẹ́jẹ̀ ní lọ́sẹ̀ ní kankan ju kíni o lọ́pọ̀lọpọ̀ wà ju pípa lọ. olùtò wọlé ayáfa في الحدود فلا بد من حملها على القتل wọ́n ní jẹ́ ọ̀pamọ́ ó dẹ́n pé gbogbo àwọn ẹ̀rí yẹn àdáyẹrí ni àsọ̀kọ́ jẹ́ sàfùfí pààyàn gàgàgàgà ni gbogbo àwọn ọ̀rọ̀ yẹn láti pilẹ̀ tí ń sọ̀rọ̀ nípa òdòdó yẹn wọ́n ní kò síbi tá a rí tó dín kò síbi tá a rí fásitì ń dúpẹ́ káfó gbẹ lọ síbi pé ẹni tó bá pààyàn kò sí bẹ́ẹ̀. nígbà jẹ́ pé hajj zina wẹ́rù rajmi وجاء وحد الشرب والغضب يقام عليه أتما يكي حد الزنا غير رجل ìdí àjẹsí náà yàtọ̀ sí tí sọ́kòlù àti wọn pé ẹgbẹ́ ọgọ́rùn-ún ni àti ìfinipamọ́ odidi ọdún kan tàbí ilé wọn jáde kó omi lódidi ọdún kan. bẹ́ẹ̀ ni hajj omi mutí ìyá ẹni tó mutí àtẹni tó ṣe yí pé ọjà ń tọ́ sọ́kọ̀ àgbèrè tó sọ́kọ̀ àgbèrè lóyún gbogbo àwọn yẹn ló kọ́ ọmọ àlè yìí tó àwọn yẹn wọ́n ti di àjẹ tí wọ́n fún wọn. àlùmọ́hìn nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀wọ̀ bẹ lára àlùkáàbà wàlìhàrọ̀ olùmọ̀kì onáǹtí hadith ìdálé lórí wípé ǹjẹ́ tí ẹnìkan bá jẹ́ni tó dára wà láti ta tọ́wá gbé wá sí haram pé tán òun fẹ́ kọjá pé bí àyè ti já àyè ọ̀rọ̀ tó jẹ́ àyè àpọ́nlé táyì sábòsí fún yàn táyì bí yàn jẹ́ yàn báyìí irú tó ṣẹlẹ̀ ló ń fẹ́ kọ́ tó ń ẹ̀dá fún ẹ má pààrọ̀ ẹ má bí àjọ. àtẹ tó ti pé fúnra ara rẹ̀ tó ti wá dára níbẹ̀. látara jíjẹ́ àyè ọ̀rọ̀ táyì jáyọ̀ tó gbogbo àwọn kan wọ̀nyí ìjọba tó yẹ àwọn àti nínú ráyè ìyẹn ọ̀rọ̀ haramu alimaki tó wá sí ó ti yé wa dáadáa wípé ètò ìrìnlẹ̀ jù òun náà ní pé ẹni tó bá jẹ́ kọ́ páàyàn kọ́ páàyàn bẹ́ẹ̀ ni o tàbí kọ́ lọ páàyàn ní ibùgbé lọ́wọ́ àtàwá síbẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ọ̀tọ̀ dáadáa tó ti yẹ wọ́n ṣe kí ni o wọ́n ṣe ìdíyàjẹ rẹ̀ níbẹ̀ nítorí kí gbogbo ẹlòmíì náà ò lè ran rí pé ẹni tó bá ti báyìí níbí báyìí ó kò ní pé ẹni torí ọ̀wọ̀ níbẹ̀ níbẹ̀ yẹn ẹja bọ̀wọ̀ wọ́ kábílẹ̀ torí pé tí wọ́n bá fún àwọn èèyàn ní ẹ̀sọ́ bẹ́ẹ̀ lórí gbogbo àwọn ìṣesí ni ọlọ́run ọmọ yẹ ẹlòmíì tẹ́ ó ti ọlọ́run ọmọ tẹ́ yẹ tẹ́ lómi ó ti pa tí ó sì ti wá sáré yọ sáré wá sílẹ̀ pé tọ́ ẹ má pa mí o mo ti dùrọ̀ mọ́ gàgà kàába ṣùgbọ́n gbàtí wọ́n bá ti ṣe ìdí àjẹ fóun náà látara kọ́pá yẹn tó ń pa yóò di fọwọ́ rẹ̀ ó lè ọwọ́ ẹlòmíì ò lè rọ ẹlòmíì ò sì tọ ọmọ rẹ̀ bá sọ onírọ̀rùn láti pé kóòtù ọ̀sẹ̀ kìíní o ọjọ́ ìjọ mọ̀ ló ìwà ọ̀daràn. Náà. وعن سعيد بن جبير رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قبل يوم بدر ثلاث فصبرت أخرجه أبو داود في المراتب ورجاله ثقات. قال جدار sàyìn dọ̀mà jùlọ yìí. lọ́dọ̀ yẹn هو أبو عبد الله سعيد بن جبير سعيد بن جبير بضم الجيم وفتح الباء جيم بابوما بات بفتحة لين لاري با أتلين لواري اليوم ìyá àti tó ní ọmọ méjì ní ìsàlẹ̀ lẹ́yìn náà làwọn rírọ Jubair al-Asadi ìdílé rẹ̀ ní ìdílé oníkìnnì mọ́wọ́lá Bani Waliba ó jẹ́ ọmọ ọ̀dọ̀ àwọn ìdílé Waliba bákẹ́mọ́ ní Bani Asadi àwọn ìdílé kan tó kẹnu nínú ìdílé Asadi tọ́jú ọmọ ọ̀sẹ̀ ìmọ̀. wọ́n kòfin ara kófà. أحد علماء التابعين ó ti jẹ́ ìtàn nínú àgbà nínú àwọn olùmọ̀ tábìrin ṣùgbọ́n lókè ẹ̀rí pé wọ́n fi rọ́bì ọlọ́ọ̀bù wọ́n fi fi rọ́ṣùmọ̀ ọlọ́ọ̀bù tààlà wọ́n ní ọwọ́ abẹ́rẹ́ tọ́ba jẹ́ pé rọ́bì ọlọ́run tó ẹlẹ́ àìní wá wà bẹ́ẹ̀ àjẹ́ pé lábẹ́ ọ̀rọ̀mọ́mọ́ gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ ń sọ nígbà tí ń lóyìn àwọn tó ti kún wọ́n tẹ̀lé àwọn sàgbé pẹ̀lú dáadáa onírọ̀bì ọlọ́run àìní wọn abẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run sọ gbólóhùn yẹn fún wọn. sani abunu mas'udin wabni abbasin sani abuna mas'udin wabni abbasin wà á nàṣàn. afọ àtẹ́lẹ̀ ọmọ jùbẹ́rì rahmatulah ta'ala wọ́n gbọ́ hadith látọ̀dọ̀ àfàwọ̀ abdullahi ọmọ masirud àti àfàwọ̀ abdullahi ọmọ abbas àti àfàwọ̀ abdullahi ọmọ umar àti abdullahi ọmọ zubair àti àfàwọ̀ anas radiyallahu ta'ala anhum ajma'in. wà á kọ́ da بن دينار وأيوب amúrò ọmọ dínà òun náà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ afọ àwọn sáyẹ́ndì ọmọ jùlẹ̀ ọgbà ìmọ̀ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà ni ayé òun náà gbà wọn lọ́dọ̀ ọ àwọn sáyẹ́ndì ọmọ jùlẹ̀ ọ̀tálà ọ̀lẹ́hàjáàjò na khamsin wa tis'in fi Sha'ban. mìnìhà Hajjaj ọmọ Yusuf gbogbo àná ti mọ̀ Hajjaj ọmọ Yusuf bóòlù ti jẹ́ nínú Islam Hajjaj ọmọ Yusuf bóòlù ti jẹ́ nínú àwọn kókó àwọn ọ̀rọ̀ jẹ́ nínú àwọn aláṣẹ òun náà jẹ́ aláṣẹ ó sì jẹ́ aláṣẹ tó lé ọ̀yà apá àgìrì tààràtà ọmọ lẹ́yìn ọ̀gbọ́dọ̀ ṣe àṣepẹ́ kékeré ó lè pé kí wọ́n mú balẹ̀ náà fún àwọn ẹ̀tọ́ pọ̀ nínú mùsùlùmí fún àwọn ẹ̀tọ́ pọ̀ tó nínú nǹkan àwọn tó pa náà ni àfa àwa ìjẹ sẹ́yìn lọ́ọ́ máa ìbéèrè àgbà nínú àwọn tábì náà ni wọ́n subhanallah ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ àfáì ní ọdún ẹlẹ́ẹ̀karùndínlọ́gọ́rùn-ún. ìṣirò àníṣàlà nínú ṣàbáàní tó wà ní ọdún yẹn ṣàbáàní tó hajjáde pa nínú ṣàbáàní hajjáde kò ní Ramadan hajjáde wọn pa sáyẹn dìbò ní Jubair nínú oṣù kìíní ṣàbáàní wọn pa wọn má tàlẹ hajjáde fi Ramadan ilẹ̀ sanatil madhkura lọ́dún yẹn gangan náà wọn ní hajjáde náà. أن النبي صلى الله عليه وسلم wọ́n dáadáa ju anabi sọlọ́lá àdìsọ́lá kọ́tàlá yọ ọmọ bàjẹ́rẹ́ sọlá fẹ́tẹ̀ sọ́bàrọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn mẹ́ta kan ní ọjọ́ ogun bàjẹ́rẹ́ ní pípa àtẹ̀mọ́ra fún kú láti kú sọ́bàrọ̀ ọ̀sọ̀bàrọ̀ ọ̀hún àlẹ́ ọ̀kẹ́ wọ́n ní fẹ́ kọ́mọ́ọ̀sì nínú kọ́mọ́ọ̀sì onísọ́bẹ̀rán alìsánù wọ̀gẹ́rùhù alẹ́lẹ́kọ́tìlì àyọ̀bàtà wọ̀yọ́rùmá ẹ̀tọ́yọ̀mù. nítorí pé ní kéyìn òkú kọ́mọ ní òkú sọ́bẹ̀rán òun náà ní kó mú kó dé wọ́n sì jù ú títí tó fi kú. ọ̀kọ̀dìbàtà làwọn sọ́bẹ̀rán ọ̀sàbàràhù àlẹ́yìn wọ́n rájọ́lọ́ sọ́bẹ̀rán tó ń mọ̀sùlùwọ́ pẹ̀lú kọ́tù gbogbo àwọn èèyàn nínú èdè ni. kọ̀tàlá ọ̀hún sọ́bìrọ̀ ọ̀pá ni jẹ́jẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí o ti tí o ní wàhálà kankan nù wọ́n sì ní gílì pa èèyàn mẹ́fà wọ́n ní wọ́n wá mú ọ lọ kọ́ wá mú ọ oníwọ̀n ṣe kínni oníwọ̀n tẹ̀lé wọn jọ jẹ́jẹ́ ọ̀ bọ́ọ̀ bá ní tẹ̀lé wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńkọ́ òwú lọ́ọ́ bá ti wọ́n ní kí ló tó kù tí ó ẹni tí wọ́n bẹ́ lórí títún jẹnu wúyẹ́ ìyá kílòkù tí ó ti ná wọ́n ti fààyàn dé wọ́n dé èèyàn wọn ni ẹ sọ tọ́ ورجل صبورة أو مصبور للقتل nínú èdè wọn sọ pé tọ rọjò lónìí sọ̀bùrọ̀ tó ń ọ́ mọ̀sọ̀bùrọ̀ lè kọ́tù nítorí farabalẹ̀ fún pípa rẹ̀ ntaha akọrọjàfọ abu dawud fil marasil warijaluhu thiqat wasalatatuhum àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa wọn ní tuwaima tuwaima ọmọ àjẹyìn wọn náà tó mọ̀nà ṣáàrì. وعقبة من أبي معيط ومن قال بللة عيمة المطعم أو المطعم بن عدي المطعم أم عدي لهم في بعراء تعيمة أنت ما تبين وقد صحفة ó ti sin nǹkan gbé síra wọn ó sin nǹkan pọ̀ kama qala hu al gẹ́gẹ́ bí ní wáyé. من الحجر فلما تسير يله وعيمة ونان وهذا دليل على جواز قتل الصدر إلا أنه قد روي عنه صلى الله عليه وسلم برجال ثقات وفي بعضهم مقال àyàfi wọn lé lè ń jẹ́rìí ikọtọ wọn lè tí kì í bá ṣe wípé wọ́n tó ti gbẹ̀gbà wá látọ̀dọ̀ àná ìfọ̀sọ́là tó ti báwọn tó ti gbà wá náà ọkàn balẹ̀ sí wọn. ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé níbi apá kan wọn tó gbẹ̀gbà wá yìí ẹnu kó wọn ọ̀rọ̀ bẹ̀ lórí wọn nípa rẹ̀ pé lá yẹ̀kùtún ná kùrọ̀ṣẹ́ yìí báàdà hàdà sọ́bọ̀rà ẹ̀ńtọ́ bá jẹ́ kùrọ̀ṣẹ́ ọmọ ìdílé kùrọ̀ṣẹ́ kò tún gbọ́dọ̀ pábẹ́ mọ́ kọ́lá ọ̀hún sọ́lá yọmọ fatihin ní ọjọ́ fatihin lẹ́yìn ìgbà tí wọ́n pa ibùdó kátọ́lù kan ànábì sọlọ sọ bẹ́ẹ̀. tó ti eléyìí tí hadithi ti ń tọ́ka lé lórí wọn náà ní tí òjijì ọlọ́run sọlọ lọ àrùn dandan ní ọjọ́ ogun bá dèrè tẹlọpàṣẹ wọn pa àwọn èèyàn lẹ́tẹ̀ẹ̀ta yẹn wọn fẹ́ wọn bọ̀ ẹ̀pọ̀ àwọn ẹ̀mọ́ ọkọ̀ lórí ayé ọ̀daràn ni wọn. ètò ìsìnkú àwọn náà téèyàn náà bá tẹ́lẹ̀ wọ àwọn ìtàn wọn ni ó rí i pé ọ̀daràn ni wọn sọ̀rọ̀ ní sọ́lọ̀ ó ní ẹbí pẹ̀lẹ́ kò tó pa wọn jà ẹ jẹ́ kó kó lórílẹ̀ kí gbogbo tí wọ́n tán síra àwọn ọ̀daràn ẹgbẹ́ wọn wọn lè tọwọ́ ọmọ wọn bá sọ ìmọ̀lẹ́yìn eléyìí kò ní sọ ọlọ́sọ̀lọ́ láti sọ́lọ̀ nígbà tó ti di ogun ní ogun fásitì lẹ́yìn wọn lánà ètò sọlọ ọsọ wípé wọn gbọ́dọ̀ pẹ tó bá jẹ pọ ọṣì ìtọjọ ìdílé rẹ tètè ìdílé kọrọṣì wọn gbọ́dọ̀ pa wọn bẹ́ẹ̀ mọ́. ṣùgbọ́n lọ́rọ̀ yìí eléyìí wọ́n ní ẹnu kún ọ̀rọ̀ yẹn àkọọ́lù bẹ lórí ẹ̀ nítorí pé àwọn tó ń jẹ́ àwọn apá kan tó gbẹ̀rọ̀ ra wọ́n ní ọ̀rọ̀ lórí nípa jíjẹ́ onídéédé wọn àti àìjẹ́ onídéédé wọn náà. wàá ṣe ìwọ̀n رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم على رجلين من المسلمين رجل مشرك أخرجه الترمذي وصححه وأخذه عند مسلم ولقد تدع عمران عمر حسين رضي الله عنه أن رجل صلى الله عليه وسلم فدى برجلين من المسلمين برجل مشرك anabi sallallahu alayhi wa sallam ọgbà kalẹ̀ mùsùlùmí méjì dípò ẹlẹ́bọ kan kátó lè fún yín ní ẹlẹ́bọ kan bá a tù sílẹ̀ tó ti dín ẹkùn wa ní mùsùlùmí méjì lọ́dọ̀ yìí tù sílẹ̀ mùsùlùmí méjì ẹlẹ́bọ kan bá a tù lè pa ọ̀run أخرجه الترمذي بقنا وصححه وصححه صحيح البلال ولو سلمان صحيح قم بأنه أي لو يتطور mufadatu muslim la asiri bi asiri minal mushriki pé mùsùlùmí ó lè gba ẹrú mùsùlùmí tí wọ́n gbé tí wọ́n dè mọ́ gbé kù ó lè gbà sílẹ̀ pẹ̀lú tútù ẹni tó jẹ́ ẹni tó ń bẹ ní gbẹ̀kú tó náà jẹ́ ẹlẹ́bọ lọ́dọ̀ tiwa láti fi wọ́n para wọn kalẹ̀. wàyílà àdá dáhùn àdìgbò ìtọ́gọ̀rọ̀ àwọn olùmọ̀lọ́ ni. ipe tí wọ́n bá múnú tiwa pamọ́ tó ń jẹ́rú mu ọlọ́run táwa náà múnú tiwọn sọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bá sọ pé a ní fi ọkùnrin ilẹ̀ tẹ̀ mọ̀ pé òkú òtàlùbí inú yín ni àti tàbárí yẹn mẹ́wàá nínú àwọn ọ̀yà wa sẹ́nu ọ̀pọ̀ wọn àwọn pé a wọ́n jà pa wọn ẹni tí wọ́n mú yìí ògbó tàbí ní tó kọ́ ẹ̀jẹ̀ àwọn ẹ̀rẹ́ wà kájà rẹ̀ fún wọn nínú tí wọn náà. ó dà wọn fúnmi dáwọ́ jẹun pé nínú àwọn mẹ́fà tẹ́ dálẹ̀ fún wa lágbájá gbọdọ̀ wá bẹ́ẹ̀ tàmọ́dún gbọdọ̀ wá bẹ́ẹ̀ àtẹ̀rẹ́ fílà kásìgbẹ́ wà bẹ́ẹ̀ kámi fún ilé yòókù. ó sọ bẹ́ẹ̀ ẹlẹ́mìí àti وقال أبو حنيفة أبو حنيفة رحمه الله تعالى وصفي لا تجوز المفادات ويتعين إما قتل الأصيل أو استرقاقه أو استرقاقه ونقطع كافر بيرو إنه كيبا بيرو تجبسي ما بني بيرو وزاد مالك àwọn mọ̀fàdá ti hi bí àṣírí àwọn ní tàbí ṣíṣe fìdáwò rẹ̀ gbígbà sílẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú ẹrú kan wọn ní ọ̀tọ̀ wallahu ta'ala a'lam lókè gbàtí hadith ń bẹ lórí rẹ̀ tukile hadithi sin bẹnu sahihu mamu wa muslim rahimahullahu ta'ala rahmatan wasi'a so fanabi sallam ọgbà mùsùlùmí méjì kalẹ̀ lọ́wọ́ àwọn ẹlẹ́bọ pẹ̀lú fífún àwọn ẹlẹ́bọ ní ẹlẹ́bọ kan ṣoṣo ẹ̀rí ipò ńlá ẹ̀wọ̀ àyẹ́sí ńlá tó wà fún mùsùlùmí ẹ̀wọ̀ ògùn ńlá tó wà fún ìtọ́jẹ́ mùsùlùmí kẹ́ ẹ tó gba ẹnìkan nínú yín fún àléyìn méjì lọ́dọ̀ wa inú àwọ̀ àánú ànẹ́bí sọ̀lá àlùsọ́lá táwọn ọmọlẹ́yìn sọ̀lá àlùsọ́lá ọgbà mùsùlùmí méjì ó fẹ́lẹ́ kọ̀ọ̀kan yẹn ẹlẹ́ àti sọ̀rọ̀ síbẹ̀ wọ́n bá tóbi níbẹ̀ aṣọ pé kò burú yorùbá ẹ̀ bá wáyé níbi tí wọ́n bá ti ń jagun ẹ̀ tí adarí ẹ̀ ti lé wa ti di pé káṣí kí ni o ká jagun tọ́wọ́ bá ti pè é lè òbí ẹrú ẹrú sì ni èèyàn lè lọ ta lọ́jà ẹ̀ tọ́wọ́ bá fẹ́ ráyìn lọ́kàrà ni wọ́n sọ pé láwùjọ tiwa kò sí léyìí eré òdúgbò mùsùlùmí àtọlórúdà ọwọ́ ilẹ̀ nìkan kó níbi ẹrú rárá ọlọ́gbọ́lé bí ọ̀bí sọ́ra sí tí ìjọba lè gbọ́ ọ ìjọba tó gbọ́ ọ gan àwọn mí ọ̀gbọ́ ọ ẹ̀wà ó ti dẹrú ní o àwọn ọ̀tá ni o a níbo olúwa jẹba ń ti yà èsì yẹn là ń sọ ọ tọ́lá lè ní ọgbẹ́ hàn nígbà wàhálà tó wá tẹ́lẹ̀ pẹ̀lú àwọn olóró ní ọdún tó lọ àbẹ̀rù ìyẹn bọlá sọ ogun ẹsìn pányán sálàtẹ mùsùlùmí ṣe kí ni o lọ darí ẹ làkọrán yẹn darí ẹ ibi tí o ti di mùsùlùmí àtẹ̀tọ́ ti pé wọ́n jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n ti wà kó báyìí aa irú yẹn làwọn sọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ irú tó lóró yẹn lẹ́sẹ̀ yẹn là ń sọ̀rọ̀. eléyìí bó náà ti ṣe kí ni o kò sì jẹ́ kò náà lè léyìí pé òfin ẹ̀sìn ọlọ́run nínú àánú rẹ̀ nínú ìkẹ́ rẹ̀ nínú dáadáa rẹ̀ nínú orí tó gbé wá òun náà ní bá ń sálọ ó nífẹ̀ẹ́ àlùkò máa lè dáadáa ó sì fẹ́ràn orí tọ́pọ̀ sí lọ́fẹ̀ẹ́ fún wọn látara bó ṣe nífẹ̀ẹ́ wọn tó sì fẹ́ràn orí tọ́pọ̀ fún wọn ànábì ìgbà mùsùlùmí méjì lọ́dọ̀ àwọn tó ń jẹ́ ẹlẹ́mọ̀pálẹ̀ ó sì fún wọn ní ẹlẹ́bọ̀ ẹ̀yọ̀ kan ṣoṣo kọ́lọ́mù àkọ́bá wa kí àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam dáadáa ó ti bá sàlẹ̀ mú dáadáa ìkẹ́ rẹ̀ bàbá wa ṣe eléyìí náà jẹ́ ìkẹ́ pàápàá jùlọ mùsùlùmí lè ó lè kó sọ́wọ́ àkóso àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ láwọn náà bá tó gbà kalẹ̀ ṣùgbọ́n tẹ̀wọ̀n bá sọ fún mùsùlùmí yẹn pé kí ló sún ọdún bẹ́ẹ̀ bí ìsàkọ́fà tí ń sàtúntò náà tí ń sojú mi dá tí èsì pé náà lèèyàn ti tọ́ba jẹ́yàn ló ń ṣe tọ́ba kó sọ́wọ́ yà tòun wọn bá gbọ́ ọ̀rẹ́ ó ti kọ́kọ́ bí yà ẹ́ ó rí nǹkan ó pè ní nǹkan míì dáhùn ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ fún ìdí sí yẹn tọ́lọ́wọ́n bá kọ́wọ́ lágbára tó gbó rẹ̀ kó dáhùn kò sí àánú fèmí àtẹnukọ̀ ká wà níbi àjò nínú tíra báyìí ní ìsìn lọ gẹ́gẹ́ bí àlàyé tí àtẹ̀wọ́ fún wa lórí ọ̀rọ̀ ìṣe lọ nínú òdo pàápàá jùlọ lórí ọ̀rọ̀ òdo tó ṣe gbìn lọ tó ṣe pé lónìí ọ̀nà ni ó ti kó gbogbo kádàrá wọn lọ sí ibi tí wọ́n bá kó lọ. alihamudulilayi wípé ìtọ́jẹ́ mùsùlùmí ó ní ìgbẹ́kẹ̀lé sí ẹlẹ́dàá rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ sí ìrìnlẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run àti ọlá rẹ̀ gbàdúrà wípé kò sí ẹnìkan tí ìjọ ti sí lódodo àfi Allah subhanahu wa ta'ala dùpẹ́ ńtọ́jẹ́ mùsùlùmí ó tún ní gbẹgbẹlẹ tí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ kàdùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ilé fi ọlá ti sọ nínú Al-Qur'an ìkànnì إليهم إن الله يحب المقسطين ọlọ́run bá ilé kíọ́lá ó ló wọn kọ̀ fún yín nípa àwọn tó ti pé wọn ọba ẹja tí wọn sì lé jáde kó nínú ilé yín láti ṣe rere dáadáa sí wọn kẹsì déédéé dọ́gbadọ́gba sí wọn ọlọ́run bá ilé kíọ́lá nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí bá ti dọ́gbadọ́gba. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم. ọlọ́run ti ọlá rẹ̀ gbàdúrà ní àwọn ipe kẹ mọ ti dáadáa sí tẹǹtì gbọ́dọ̀ ti lẹ́yìn òun náà làwọn tó ṣe ipe wọn bá yín jà wọn pa yín kódà wọn ti tún wá lé jáde kó nínú ilé àwọn wọ̀nyí ẹ gbọ́dọ̀ mú wọn lọrẹ ayò. bọ̀mọ yẹn tàwọn làwọn ẹni yòówù tọ́ba mú wọn lọrẹ ayò tí ń wọlé tí ń gòde tí ń bọ́ wájú ń kó sẹ́yìn. ọ̀wọ̀lá yìí kà fún lọ́ọ̀lì mọ́ọ̀nù àwọn yẹn àwọn tí wọn ní ní tẹ́jẹ́ tó bá délé ni o alábòsí ni wọn o wọn alábòsí ni wọn lábẹ́ bíbá yìí ẹ jẹ́ káwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká jẹ́ ni tí ń gbọ́rọ̀ tí sì ń tẹ̀ lọ́rọ̀ tí ń gba ìmọ̀ràn dáadáa tí sì ń tẹ̀lé ìmọ̀ràn dáadáa ẹ jẹ́ ká ṣọ́ra wa ọmọ tí nù àbí òun là wa ẹnu ti ká wa a sì ní aláyà tẹ̀lé àwọn tó ń ṣe kínní yẹn kò sí ìkànnì kankan o kò sí iyèméjì ń bẹ o sẹ̀wọ̀n ojú tí lọ́kàlẹ̀ ẹ̀yin ọ̀gbọ́jà kankan sí kìsì pé apẹ̀rẹ̀ gbó ẹ̀ ní mo ní sáǹbẹ̀ lọ́wọ́ bá kọ́nà dákun yàwá ya gbogbo nǹkan wọn yẹn táyì dọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan náà fẹ́ kọ́nà dákun yàwá ya táyì dọ́dọ̀ rẹ̀ ẹ̀ ó yàtọ̀ sẹ́ni tó ti kó ti gba gbogbo ẹ̀ papọ̀ ọlọ igbó sínú sínú alóńgbò gba alóńgbò jáde green alóńgbò ó tún wá lọ igbó sínú ẹ̀ ọwọ́ àti papọ̀ báyìí kó tó mú sẹ́mi kọ́tọ̀ ní sẹ́mi àwí ọ̀tọ̀ ní sẹ́mi àti dáhùn ẹ̀jẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀dá kùtò orí tọ́lọ́ ẹ̀jẹ̀ kàti pẹ̀lẹ́pẹ̀lẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tá a mú wá ní ọjọ́ ọjọ́ mọ́ àná òní gbé ní òní ìjọ ìdí àdé àti ìtàdógún kóòtù ọdún two thousand and two òun náà ló sì wá ń tàdá síkò yìí kóòtù ọdún two thousand and two olówó àní tàdá síkò yìí wípé olóró ọjà lè ní five thirty wọn kò rò lọ sílé ọba nírọ̀lẹ́ báyìí gbogbo àwọn èèyàn ó sì ti máa wà níta látàárọ̀ títí kò tó yẹn pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ tọ́ba ti àsìkò yìí ká sọ̀rọ̀ afáyé wọn ká sì sọ̀rọ̀ fún gbogbo ibi tí wọ́n ti kí ni o tí wọ́n lò nítorí pé gbogbo àǹfààní tọ́ba yọ fún wọn láti lílò náà láti mú fídíò náà ní báyìí láti kọ́ wa ẹgbẹ́ ẹ̀rí wọ́n ti ní wọ̀ ní wọ́n yẹ sàtàkù ṣe kátàkù wọn ti ọjà mọ̀ ẹ̀jẹ̀ ká mọ̀ táǹtì torí ẹ̀rọ àbíkọ níjọ́ ọdún àyè pé obìnrin tọ́ba ẹbí di five thirty kó tó ti tó fi o gbogbo ibi tọ́ba mọ̀ mọ́ bá mọ́ gbà sọ̀rọ̀ fún ìṣòfin yẹn tóbi dórí àwọn tá ọkùnrin náà tó o bá ríra rẹ níwọ̀n nìkan èèyàn méjì ẹ sì rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń bọ̀ wáyé ṣe sùúrù ṣẹ́jú díẹ̀ o ìmọ̀ ọkọ yàtí nìkan tó fi bá tiwọn lọ tàbí tọ́nà bòmí bá ń bẹ tó fi lè jáde tí tó ń lọ kódà kọ́nà yẹn fẹ́ na tẹ̀ díẹ̀ pẹ̀ nítorí pé àní gbogbo ààyè gbogbo àsìkò ni wọ́n fẹ́ lò láti bá wọn fi ka ẹnìkan láyà wọn fi máa rìkọ́dù pé wọn bá wọn jà èèyàn mélòó ló wà wà mú láàrin wọn wọn lè kó wa tún dọ̀bù kírọ́ọ̀sì àwọn ni tó wá ní gbódò wọn ti ń ṣe kí ni o owó ẹni tí ó fi kúnra torí àwọn wa ìdí àwọn táǹtì sẹ́wọ̀n pé tí afábà ṣírò lọ́jà tọ́pọ̀ amọ́ sí wa bí wọ́n ti ká afáláfá lẹ́sẹ̀ nìyẹn lọ́jà ẹjẹ́ àti pẹ̀lẹ́ o ẹjẹ́ àkùnrin tọ́lá ẹjẹ́ ká sí pẹ̀lẹ́ ẹjẹ́ kó kálukọ́ wà lójú ọwọ́ rẹ̀ mo sì tó tún sọ fún wa ẹ má ṣe ká hàn sáàyè kan ní méjì mẹ́ta àwọn tí wọ́n ti rárá o sọ̀rọ̀ àpò ìdè fìyàn o sọ̀rọ̀ àpò ìdè fìyàn sẹ̀ǹpá ti sọ fún wa láti jẹ́ ọdún máa pé àwọn ẹ̀sọ́ ń bẹ nínú ìlú wa láti jẹ́ ọdún máa ni wọ́n ti dé sẹ́yìn tí wọ́n ti ń wò pé kí ni tí ó tẹ̀lẹ̀ kí ni tí ó tẹ̀lẹ̀ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdáhùn àtẹlẹ níbi irú tí wọ́n fẹ́ ṣe ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ parí ọ̀ràn míì náà wọ́n da kalẹ̀ o wọ́n ò pé orò ni wọ́n ní wọ́n á mójútó tàbí àlàáfíà tó tán ni wọ́n ní wọ́n mójútó tó ọba dá ọ̀ràn míì ṣé wọ́n máa mú yẹn torí ẹ̀ wọ́n mú ọ ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sì bẹ́ẹ̀ nìkan ṣe fanfa wọ́n sì bẹ́ẹ̀ nìkan fa ọ̀rọ̀ kan tàbí ẹ̀ mọ̀ lọ jàǹdì kan sọ̀ra ká sọ̀ra gbogbo títí yẹn ibi tó ọba wà tọba ti di pé owó ti fẹ́ máa dé táwọn ti fẹ́ máa pariwo kan tó fi lérò pé bóyá wàhálà tètè yẹra o o lè má yọ bóyá tó ọba rìn láti jẹun sí bí ibùsọ̀ kálápẹ̀rẹ̀ o lè jẹ́ pé ìrìn one hundred thousand lórí yẹn yàtọ̀ sí ìyàtẹ́lẹ́ bí o ti jẹ níjọ́ tí wọ́n bá gbé ìwà out lẹ́mọ̀ pé ah sẹ́yìn one hundred thousand mọ́ni láti jẹun síbí. pẹ̀lú máa gbáyé gbá láàfíà láàrin ìyàwó mi àtàwọn ọmọ mi ẹ dákun àárọ̀ wa ẹ dákun torí tọ́lọ́run àárọ̀ wa lẹ́yìn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbogbo ọjọ́ kò sóró o gbogbo ọjọ́ kò sí kíni o kò sí a sọ yìí náà kò sí nǹkan kan ju pé ìtọ́jẹ́ pọ̀ tọ́jà two thousand and two ni Nàìjíríà kò tó tó dáadáa ọ̀ aláwọ̀ kẹ́nìkan ó jẹ́ ẹnìkan kan nìkan ọkùnrin lọ́jẹ́ ni o obìnrin lọ́jẹ́ ni o lóru tàbí lọ́sàn-án nínú constitution nàìjíríà wọ́n bẹ́lẹ̀ èèwọ̀ ni pé lágbájú òní lọ ọgbọ́dọ̀ ni lásìkò báyìí kò sí ẹni tó láǹfààní àti serú rẹ̀ ní ìjọba tó jẹ́ ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀ lábẹ́ ìyọ̀ǹda lẹ́dọ̀ ìjọba àpapọ̀ kó ti kó ti clear state of emergency nígbà tí aburú bá gbogbo tó gbalẹ̀ tí wò rí ọ̀nà àbáyọ tó pọ̀ síbẹ̀ state of emergency náà lásìkò ó lásìkò nínú constitution kìsì pẹ́ kàfilẹ̀ lọ táwọn èèyàn níjẹ wọ́n kú lé tíjọba ó fi wá àlàáfíà pàjáwìrì láti pèsè sírú àyè sírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ gbogbo security lọ́mọ bẹ́ẹ̀ yẹn wọ́n mọ̀ pé ń bẹ́ẹ̀ ní òfin wáyé pé ẹnìkan kan gbọ́dọ̀ di ẹnìkan kan lọ́pọ̀ gbọ́dọ̀ jáde ṣùgbọ́n àrẹ́jọ́ ńlẹ̀ kò kẹ́ni tí ó báyìí gbogbo aná la rí ṣùgbọ́n àmọ́ ń sọ lọ́pọ̀lọpọ̀ yìí pé èyí tí ọba wà rẹ́gísítàdì lọ́dọ̀ ọlọ́ bíyàn bá lọ sọ́dọ̀ CAC ní Nàìjíríà tó rẹ́gísítà rẹ̀ ọ̀tàn rẹ̀ ni ọlọ́ọ̀tàn rẹ̀ ni ọlọ́run ò sì sí lẹ́yìn alábòsí báwọn èèyàn bá sásá bí àwọn èèyàn tí wọ́n sásá bí àwọn èèyàn torí kábúrò ti tẹ̀lẹ̀ wọ̀nyá àbàlọ́ ilà ayò ti mọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọkọ̀ láti pé ìmọ̀lẹ̀ rẹ̀ náà ní ìmọ̀lẹ̀ òpè yìí ọlọ́run kọ àyàfi kó pé ìmọ̀lẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ dákun torí tọ́lọ́ ẹ má jẹ́ ká kájú ṣe tí wọ́n ní akájú ṣe o ẹ má jẹ́ akájú ṣe tí wọ́n bá ní ká ṣe ní ti là ń sọ fún wa yìí ó ń kálukú ní kọ́ mọ́ wọn ara rẹ̀ tọ́ba ti wá lọ dáná bí mo ti wí ní orí mímbà ọ̀dá yẹn lórúkọ rẹ̀ àtòrúkọ dádì rẹ̀ ni o ẹ̀yin àfa ẹ̀dá kù ó láàánì ẹ máa ràn wọn dá wàhálà kankan lẹ àtà ẹrú wọn kan bẹ ládùúgbò ilẹ̀ bá jọ ń fa ń bá mi jiyàn ní ń bá mi jiyàn ní màá ti fi yé pé kò sí ìtọ́kàn pẹ̀lú yẹn o bí ọmọ da gbogbo ọ̀rọ̀ tí ọba dá alẹ́ lẹ́ kò sí sùúrù pẹ̀lú ẹ̀ ẹ dákun ẹnìkan bá ń béèrè ń bọ̀ ní sísà yẹn gbọ̀ládùúgbò ti lọ ẹ̀lẹ́ àti wọn lọ yẹn. wọn bá ń lọ́nà mi tí wọ́n gbà tí o. so ìṣesí yìí o aláti kíyèsí dáadáa ẹ dákun torí tọ́lọ́run à ń bẹ̀ wá à ń rọ̀ wá ọlọ́run yóò kún wa lọ lórí ìtẹ̀lé rẹ̀ hádà wa sallallahu wa sallam سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم